Dialogue for fluency. Mo fẹ́ lọ Kingsway. Ṣùgbọ́n wo ò mọ̀nà. Látọjọ́ yìí, n kì í jáde. Jọ̀wọ́ júwe ọ̀nà fún mi. Dialogue again for fluency mo fẹ́ lọ Kingsway ṣùgbọ́n n ò mọ̀nà látọjọ́ yìí n kì í jáde jọ̀wọ́ júwe ọ̀nà fún mi.